ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tí a mọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka pàtàkì lórí láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global èyí tí ó fìdí kalẹ̀ sí nàìjíríà ní ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa, a ó máa bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run. A ó máa kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹsẹ̀ Jésù Kristi. Ṣùgbọ́n ká tó wọnú ẹ̀kọ́ náà lọ, ẹ jọ̀ọ́ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àti gbogbo agbára, a gbé yín ga yìn yín lógo nítorí wípé ẹ̀yin Ọlọ́run ni Ọlọ́run ọ̀rọ̀, ẹ sì dára sí wa. Ǹjẹ́ àkókò tó báyìí bí a ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín, ẹ fi oore ọ̀fẹ́ àti agbára àṣẹ ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín, ẹ fi bá wa lọ. ẹ jẹ́ kí òye yín kó yé gbogbo ọkàn kí ayé wa kó sì di alábùkún fún ní orúkọ jésù kristi ni mo gba àdúrà àmín lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí gbogbo wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí níbi tí mo gbàgbọ́ pé ọlọ́run yóò tún bá wa pàdé bùkún fún wa lónìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe lónìí yìí a máa bára wa sọ̀rọ̀ a máa tẹ̀síwájú lórí àkòrí a máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní gbífi gbogbo ọkàn wa gbẹ́kẹ̀lé olúwa lónìí fífi gbogbo ọkàn wa gbẹ́kẹ̀lé olúwa lónìí tá a bá ń fẹ́ sọ nípa ìgbẹ́kẹ̀lé ẹ̀rí bíbélì jẹ́ kó yé wa wípé a lè fi gbogbo ọkàn wa gbẹ́kẹ̀lé olúwa àti ọ̀nà tí a fi lè rí eléyìí ó ní pé ká ṣe àṣàrò lórí ọgbọ́n èyí tí ìwé òwe tí ó fi ń kọ́ni nínú ìwé òwe kẹta ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà bíbélì wí pé ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀ lé olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ mọ́ ní gbogbo ọ̀nà rẹ òun sì máa tọ́ ipa ọ̀nà rẹ ẹ rí ohun tí ọ̀rọ̀ ọlọ́run yìí tí ó ń sọ fún wa òun náà ni wípé a ò a gbọ́dọ̀ lè lè sinmi lé a gbọ́dọ̀ lè mọ pàtàkì kí a mọ pàtàkì àti kókó èyí tó jẹ́ pé ọ̀rọ̀ tí a kà yìí tí ó tó lè mú wá fún wa tó lè mú wá fún wa gẹ́gẹ́ bí àǹfààní tí a bá lè jẹni tí ń jọ̀wọ́ ara wa lé òye àti ìgbẹ́kẹ̀lé wa tá a lè gbẹ́kẹ̀lé ọlọ́run yẹn ní ní sánrọ́yìn pẹ̀lú ọlọ́run ní bíbá yìí la ó ti rí àwọn ohun kan bíi mẹ́rin sí márùn-ún tí a ó lè kíyèsí lára àwọn kí ni àwọn ọ̀nà tí a lè gbà láti lè fi ayé wa àti pàápàá lọ́jọ́ òní yìí gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run. Ọ̀nà àkọ́kọ́ tí a fi lè gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run òun ni mo pè ní àdúrà. A eléyìí túmọ̀ sí wípé bíbẹ̀rẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan bíbẹ̀rẹ̀ ọjọ́ kan báyìí pẹ̀lú àdúrà ṣíṣàwárí ojú Ọlọ́run fún ìtọ́ni àti fífi ìgbẹ́kẹ̀lé wa hàn lórí àwọn ìpinnu àti àbá Ọlọ́run fún ayé wa. Tí ẹ bá wo ìwé Fílípì, ìwé Fílípì orí ìkẹrin, ìwé Fílípì orí ìkẹrin tí a bá wo ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje, ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje, ó ní ẹ má ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀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 yóò máa ṣọ́ ọkàn wa nínú Kristi Jésù eléyìí ń jẹ́ kó yé wa wípé tí a bá lè tá a bá lè ń wá Ọlọ́run nínú àdúrà ẹ̀rí á lè fi ọkàn wa á lè fún ọkàn wa ní àlàáfíà á lè fún ọkàn wa ní kíni o ní àlàáfíà tí a bá tá a bá gbé àníyàn wa sẹ́gbẹ́ kan tí a gbé gbogbo àwọn eléyìí sí ẹ̀gbẹ́ kan ẹ̀ lè ẹ̀ kíyèsí wípé eléyìí á lè jẹ́ kí ọkàn wa nínú àdúrà á jẹ́ kó lè ní ìsinmi ìyẹn ni ọ̀nà àkọ́kọ́ tí a fi lè fi gbogbo ọkàn wa gbẹ́kẹ̀lé olúwa ọ̀nà kejì tí a fi lè fi gbogbo ọkàn wa gbẹ́kẹ̀lé olúwa gẹ́gẹ́ bí a ti ṣe kà á nínú ìwé òwe yìí òun ni wípé ká ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run èyí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ lè ní àkókò láti lè láti a gbọ́dọ̀ lè ní àkókò ní jíjókòó ti ọ̀rọ̀ ọlọ́run láti kà àti láti gbọ́ ohun tí ó jẹ́ àwọn ìlérí ọlọ́run fún ayé wa kí a sì fi wọ́n kún ọkàn wa àti èrò inú wa tá a bá wo ìwé sáàmù ìwé sáàmù orí àádọ́ta ó lé mẹ́fà orí sáàmù àádọ́ta ó lé mẹ́fà ìyẹn ní psalm fifty fifty six ẹ̀ẹ́dẹ́ká kíyèsí ohun tí dáfídì orin tí orin dáfídì yìí tí ó ń sọ fún wa psalm fifty six tá a bá wo ẹsẹ̀ ìkẹta bíbélì wípé ó ní nígbà tí ẹ̀rù bá ń bà mí ó ní èmi ò gbẹ́kẹ̀lé ọ ẹ̀rí nǹkan ẹ̀rí dáfídì òun ló sọ ọ̀rọ̀ yẹn nígbà tí ó ń kojú tó ń kojú àwọn àwọn ará Philistia nígbà tí ó wà ní Gáàtì nígbà tí àwọn ará Philistia tí wọ́n mú tí wọ́n dè ní ìgbèkùn sí Gáàtì ó wí pé nígbà tí òun bá ń gbẹ́ tí òun bá tí òun bá tí òun bá ń ba òun òun á gbẹ́kẹ̀lé olúwa ẹ rí eléyìí tó túmọ̀ sí pé ó ní èrò ó mọ ó mọ ó mọ tọ́lọ́run ti ṣe ó mọ àwọn kí ni àwọn ọ̀rọ̀ àbí ìlérí gbogbo tí ọlọ́run ní fún ayé ẹ̀ eléyìí ló sì ń ṣe àṣàrò lé lórí eléyìí ló fún ní ìgboyà láti sọ wípé nígbà tí ẹ̀rù bá ń ba òun òun á ṣe kí ni òun á sinmi lé ọlọ́run eléyìí sì fún èmi àti ìwọ pàápàá náà ní ìgboyà láti lè fi ìgbẹ́kẹ̀lé wa láti lè fi sí ọlọ́run pàápàá nírú àkókò tí kò bá tí ò dájú àwọn àkókò àjálù ní àwọn àkókò nígbà tí ẹ̀rù bá ń bà wá bóyá lórí àwọn ọmọ ni àbí lórí ìṣẹ̀lẹ̀ bíi ti nàìjíríà lọ́wọ́ lọ́tà ńlá kọjá tó yẹ pé àmọ́ ohun tí owó ohun tí ọjà lè jẹ́ nígbà tá a bá débẹ̀ ohun tó wo oúnjẹ lè jẹ́ fún wa tá ò mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí àkókò yìí gan-an ló yẹ ká súnmọ́ kì í ṣe àdúrà nìkan ṣùgbọ́n a láti lè súnmọ́ láti jókòó ti ìlérí ọlọ́run ká sì máa ṣe àṣàrò lórí wọn. ìkẹta tí ó jẹ́ kọ́kọ́rọ́ èyí tí a fi lè ta lè máa ní lójoojúmọ́ láti lè fi ní ìgbẹ́kẹ̀lé ojoojúmọ́ pẹ̀lú ọlọ́run ó ní ìgbọràn ó ní ìgbọràn ìyẹn ni kọ́kọ́rọ́ kẹta eléyìí sì ní í ṣe pẹ̀lú wípé pé ká ní ìgbàgbọ́ èyí tó máa farahàn nínú ìṣe wa ká ní ìgbàgbọ́ èyí tó yẹ kó máa lè farahàn ká ní ìgbàgbọ́ ní ọlọ́run èyí tó máa farahàn nínú gbogbo àwọn ìṣe wa ìyẹn túmọ̀ sí wípé ká bi ara wa léèrè pé ǹjẹ́ ibì kan wà ní ìgbé ayé wa tí à ń takú àbí tí à ń rosẹ̀ láti tẹ̀lé ìtọ́ni ọlọ́run ẹ̀rí nǹkan ìwé jákọ́bù jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkọkànléní ogún ìwé jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkọkànléní ogún ọlọ́run sọ ọ̀rọ̀ kan níbẹ̀ yẹn ẹ jẹ́ ká jọ kíyèsí ó ní ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà kí ó má sì ṣe olùgbọ́ nìkan kí ẹ̀yin kí ẹ má tan ara yín jẹ ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run tá a ti gbọ́ a gbọ́dọ̀ lè gbégbèsè lórí àwọn ọ̀rọ̀ ọlọ́run yẹn eléyìí ló máa fi ló ń fi hàn wípé a ní ìgbẹ́kẹ̀lé àbí a lè ní ìgbẹ́kẹ̀lé ojoojúmọ́ ìgbésẹ̀ ìṣẹ́jú ìṣẹ́jú kankan nínú pẹ̀lú nínú ọlọ́run ní gbogbo ọjọ́ kankan fún ìgbé ayé wa ohun kẹrin tí ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé òwe yìí tí a tún lè rí ta tún lè rí fàyọ múmúlò bí ẹ̀kọ́ òun ni wípé kọ́kọ́rọ́ kẹrin òun náà ni wípé ká ní ọkàn ìdúpẹ́ ká ní ọkàn ìdúpẹ́ ká máa ní ọkàn ìdúpẹ́ eléyìí ní í ṣe pẹ̀lú wípé ká ṣe ìdámọ̀ àwọn ìbùkún ọlọ́run fún ayé wa ká sì máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ohun tó ṣe fún wa èyí tó kéré àbí èyí tí ó tóbi nínú àwọn ìpèsè wọn ẹ wo inú ìwé tẹsalóníkà kínní orí ìkarùn ẹsẹ̀ ìkejì dín ní ogún ẹ̀rí ń bẹ bíbélì wípé ó ní nínú ohun gbogbo ó ní ká máa dúpẹ́ torí pé eléyìí ni kíni o òun ni ìfẹ́ ọlọ́run fún ayé wa ọkàn tó bá ń dúpẹ́ ó ń túmọ̀ sí wípé ó ń fi ó ń fi hàn ẹ̀mí ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ni eléyìí ti ṣe pàtàkì fún èmi àti ìwọ kódà nírú àkókò tí a wà yìí àti a bá ń wo nǹkan tá àti ìní a máa àti lè dúpẹ́ afẹ́nira ṣùgbọ́n tá bá lè rí àwọn nǹkan kéékèèké tọ́lọ́run ti ṣe fún wa ẹ ẹ́ rí i pé kò kéré rárá tá a bá lè ronú sí i ká sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ẹni tó ṣe nǹkan kékeré òun ló máa ṣe kí ni ló máa ṣe nǹkan ńlá àti pàápàá ohunkóhun tó bá tọwọ́ ọlọ́run wá a lè kà sí nǹkan tó kéré nǹkan tó tóbi náà ni ọkàn wa sì gbọdọ̀ kún fún ìdúpẹ́ eléyìí ó jẹ́ ọ̀nà tí a fi lè ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa àbí gbogbo àyà wa èyí tó jẹ́ kọ́kọ́rọ́ karùn-ún èyí tó gbẹ̀yìn ẹ̀ òun náà ni wípé kí a ká máa wá nǹkan tá à ń pè ní ní fellowship ká for fellowship ìyẹn túmọ̀ sí wípé ká máa wà ní ní ìbáṣepọ̀ àbí ká máa wà ní àjọ àjọ àwọn ọmọ ọlọ́run ìyẹn túmọ̀ sí pé ká ká ká fi ara wa ká jẹ́ kí àwọn àwọn ìránṣẹ́ àwọn àwọn ọmọ ọlọ́run àwọn tó jẹ́ pé onígbàgbọ́ ni wọ́n tí wọ́n gba Jésù Kristi gbọ́ àwọn tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ká jẹ́ kí wọ́n máa wà nítòsí wa kó máa wà láyìíká wa káwa náà máa wà láyìíká wọn eléyìí máa jẹ́ kí ọkàn wa kó máa ru sókè kó máa kó máa ga sókè nínú nínú ìfẹ́ ọlọ́run àti nínú agbára ọlọ́run eléyà sì máa fún wa ní ìwúrí àbí ìgboyà láti máa rìn ìrìn àjò ìgbàgbọ́ ìwé Hébérù orí ìkẹwàá ìwé Hébérù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìnléní ogún sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó gbà wá níyànjú wípé ká má ṣe ṣe kíni o ká má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ará sílẹ̀ àti pàápàá ká sì má ṣe kọ iṣẹ́ ṣe iṣẹ́ rere ká má kọ̀ sílẹ̀ mo gbàgbọ́ wípé ìwọ tí ò ń gbọ́ mi àwọn ọ̀nà tó fi lè lo ọjọ́ òní yìí tó fi lè lo ọjọ́ ọjọ́ rẹ kankan nínú ìgbẹ́kẹ̀lé pátápátá lórí lórí ọ̀rọ̀ lórí lórí ọlọ́run àbí lórí ìlérí wọn ò ní a yìí ìkíní ni àdúrà ìkejì ni wípé ká máa jẹ́ni tó ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí ọlọ́run ìkẹta ni pé ká rìn nínú ìgbọràn ìkẹrin ni pé ká ní ọkàn ìdúpẹ́ ìkarùn ni pé ká máa wá ìdàpọ̀ àwọn ará tí ọba lè ṣe eléyìí mo gbàgbọ́ wípé yóò jẹ́ ìrànlọ́wọ́ fún ìgbé ayé ojoojúmọ́ àti láti lè ní ìgbẹ́kẹ̀lé tó sọ́rọ́ yín nínú ọlọ́run mo gbàdúrà pé lórúkọ jésù kristi lónìí yìí bí a ti ṣe ń jáde a ó rí àánú ọlọ́run a ó rí ọwọ́ ọlọ́run ní orúkọ jésù ìwọ ni ẹ̀rí kan jésù kristi ni mo gbàdúrà ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù àtún máa pàdé o orúkọ mi ni olùṣọ́ adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ ẹ jẹ́ ká bá fún àdúrà bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ torí pé ẹni ọlọ́run àti pàápàá ọ̀rọ̀ tẹ́ sọ fún wa lónìí a dúpẹ́ torí pé ó fún wa ní orí ọ̀fẹ́ láti lè gbọ́ àti láti lè mú lò kí orúkọ yín náà ayọ̀ kó sì di àyìn lógo ní orúkọ jésù kristi ni mo gba àdúrà àmín jésù ni olúwa ó dàbọ̀.